bisimilah alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammed ní ìjókòó tòní lágbára Ọlọ́run ọba ìtẹ̀síwájú òun náà ni a tún máa fi ṣe lórí abala ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ọ̀nà tá a gbà tá a fi nígbàgbọ́ sọ́nà ọba subhanahu wa ta'ala ìyẹn tawhidul asmayi wa ìgbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbi àwọn ọkọ àtàwọn ìròyìn èyí tá a fi ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala a ti mú ẹ̀rí wá nínú tírà ọlọ́run léyìí tí ń ṣe àfimúlẹ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala orúkọ o ó sì ní àwọn ìròyìn léyìí tó sì pé a gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ fún ní ìtumọ̀ rẹ̀ tó yẹ tá a gbọ́dọ̀ darí ìtumọ̀ rẹ̀ gba ibòmíràn lọ ní ìtẹ̀síwájú báyìí a tún wá mú ẹ̀rí wá látinú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam hadith yìí hadith muttafaqun alayhi ni àárínú bukhari bẹ́ẹ̀ láàrí nínú muslim òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alayhi wa sallam nínú hadith tí Abu Hurairah tí ó gbà wá anabi sọ pé inna lillahi tis'atan wa tis'ina nasman mi'atan illa wahida man ahsaha dakhala al-janna. àdìfì yìí ó ń túmọ̀ sí pé dájúdájú àwọn okọ̀ mọ́kàndínlọ́gọ́rùn-ún tí í ṣe ninety nine ọ̀nbẹ fọlọ́mọba mia ilà wàhídà ọgọ́rùn-ún ó dín ẹyọ kan ókọ̀ ọ̀nbẹ fún ọlọ́run mọ́ni bá sọ àwọn ókọ̀ yìí tó máa yí òǹkà tó jẹ́ tó sì bẹ̀rẹ̀ dákọ̀lá àlùjáná yóò wọ àlùjáná onídẹ̀ra yẹn ni pé àdìfì yìí ó ń tọ́ka sí pé àwọn okọ̀ kan bẹ́ẹ̀ o ti ń bẹ́ẹ̀ fọlọ́wọ́n ba okọ̀ yìí ọgọ́rùn-ún ó dín ọ̀kan ní mọ́kàndínlọ́gọ́rùn-ún ńlọ́jẹ́ ẹ̀ ń bá ṣe àmójútó àwọn okọ̀ yìí dáadáa tí fi ń ké pe ọlọ́wọ́n ba yóò wọ àlùjáná onídẹ̀ra ìbéèrè wa ni wípé ǹjẹ́ ó kọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ǹjẹ́ ọwa ma ní ẹyọ kan ó dín ní ọgọ́rùn-ún ìbí ìdáhùn ni pé ó kọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tayọ ọgọ́rùn-ún ó dín ẹyọ kan bó ṣe wá nínú hadithi yìí ní ìbámu sí hadithi mi, yẹtù sí pé imam amadu wọ́n gbà wá nínú musnadu wọn àtàwọn èèyàn míì náà ibn hibban wọ́n ní hadith náà hadith tó ní àlàáfíà gbáà ni nínú rẹ̀ òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam abdullahi ibn mas'ud ńlọgba hadith náà wá ó ní ànábì Ọlọ́run ọba sọ pé ọsọnù àdúà àdúà yẹn lọ báyìí pé as'aluka bikolismin huwalak samaita bihi nafsak aw anzaltahu fi kitabik aw alamtahu axadan min khalikik awista atharta bihi fi cilmi lqaybi cindak an tajcala alqur'an alcazima rabica qalbi anabi a máa ṣe ní àdúà báwọn ìtumọ̀ rẹ̀ ni pé ìrẹ́lẹ̀ wọn as'aluka mọ̀ ń bí ọ kí ni mo fi ń bẹ̀ ọ́ bí kò lẹ́sìmìn hó wà gbogbo ọkọ tó sì pèrè ọlọ́wọ́n ba lọ́ọ́ máa jẹ́ ọkọ náà àwọn ọkọ yìí mo fi ń bẹ̀ rí ọlọ́wọ́n ba yálà ọkọ tó ṣe pé sàmẹ́ìtà bíi nafsaka èrè ọlọ́wọ́n ba fúnra rẹ ńlọsọ́ra rẹ láwọn ọkọ mo fi bẹ̀ ọ́ àwọn anzalta òfin kìtàbíkà àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwọn ọkọ yìí ó sọ̀kalẹ̀ sínú tírà rí ọlọ́wọ́n ọba ni ọkọ yìí mo fi ń bẹ̀ rí ọlọ́wọ́n aw allamtahu ahada min khalikik àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó kọ yìí ó fi ìmọ̀ rẹ̀ mẹ́ẹ̀nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ètò ọ̀dá àwísítà àtàràtà bíi fi ilmi al-ghaybi indak àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó kọ yìí ìrọ̀lọ́ nìkan ńlọ́dàmà ó fi ìmọ̀ rẹ̀ mọ ẹnìkankan nínú kọ̀kọ̀rí ọlọ́run ba onímọ̀ yìí ńlọ́wà ńlọ́kọ yìí ńlọ́wà antaj'ala al-Qur'ana al-'azima rabi'a ìyẹn ni pé ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé ó kọ ọlọ́run ọ̀tayọ mọ́kàndín ní ọgọ́rùn-ún etí ọ̀pọ̀lọpọ̀ àtà máa ń gbé káàkiri wípé the ninety names names of Allah gbogbo ọkọ̀ kọ̀ọ̀kan nínú àwọn ọkọ̀ ọlọ́run yàtàdánmọ́nà sífàtà min sífàtì ló mú ìròyìn kọ̀ọ̀kan lọ́wọ́ nínú àwọn ìròyìn ọlọ́run kó lè bá yé wa tá a bá sọ pé yẹn ni pé láàárọ̀ ọkọ̀ ọlọ́run ọba ni Al-Alim ńlọ́wà ajẹ́pọ̀ ń tọ́ka sí sífàtìlẹ̀ ẹ̀lẹ́m pé a lè fi ìmọ̀ a fi ròyìn a lè fi ròyìn ọlọ́run ọba tààlà tá bá sọ pé Al-Hakim ọba ọ̀jọ̀gbọ́n jùlọ ọba tó yẹ pé gbogbo ọgbọ́n pátápátá ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ń tọ́ka sí al-hikma ọgbọ́n nípa a lè fi hikma a lè fi ròyìn ọlọ́run as-Sami'u al-Basir ọba tí ń gbọ́ gbogbo nǹkan lágbọ̀ ọba tí ń rí gbogbo nǹkan láàrí tán ìkíní wọn ó ń tọ́ka sí asámọ́rìn wàlbásọ́rì yẹnni pé lára àwọn àròyìn tá a lè fi ròyìn ọlọ́run ọba òní gbígbọ́ àti rírí ńlọ́wà bẹ́ẹ̀ náà wà ní gbogbo kọ̀ọ̀kan tí ń tọ́ka sí àwọn ìròyìn bẹ́ẹ̀ náà ló jẹ́ nínú ayé alukur'an ọlọ́run ọba sọ pé kol huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad yẹnni pé èrè muhammad máa sọ fáyé pé huwa Allah òun ọlọ́run ọba ahadun ọba ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba ṣe Allahu samad ọlọ́run ọba ọba tó ṣe pé gbogbo ẹ̀dá ní bùkátà sí ọba àjíronúkàn ọba àjíbùkátà sí lọ́lọ́run ọba ṣe lam yalid ọlọ́run ọba yìí kò bímọ o walam yulad ọlọ́run ọba yìí ẹnìkan ò sì bí walam yakun lahu kufuwan ahad àní ọlọ́run ọba yìí kò ní ẹnìkankan tó jẹ́ aláfijọ́ fún un tí wọ́n á ní ah ah ànímọ̀rẹ́ nìkan ní last week ọmọ ìtìjọ́ ọlọ́run pọ̀ ju bó níbo ló ti rọ́lọ́run rí tó fi mọ̀ pé ẹnìkan jọ ọlọ́run ọba tí ò ní àfijọ́ rárá lọ́lọ́run ọba ṣe anas ọlọ́run kọ́ bá ní yọ́nú sí i oníkàánì rọ́jùlọ minal ansor ya umuhum fi masjid kuba ó ní arákùnrin kan ní masilasi kuba ó ní máa ń ṣíwájú àwọn èèyàn láti kírun gbogbo irun tí ó bá kí pátá kò lè ṣe kọ́mọ̀ká kul huwa Allahu ahad kò lè ṣe kọ́mọ̀ká níbi gbogbo irun rẹ̀ tí ó fẹ́ kí hátà yáfọ̀rọ̀gọ̀ mi ìmọ̀ kọ́kọ́ ká yọ̀ọ́ka fatia kan nígbà bá parí fatia yọ̀ọ́ka kul huwa Allahu ahad yọ̀ọ́ parí rẹ̀ nígbà bá parí rẹ̀ tán thumma yaqra'u suratan ukhra ma'aha yóò tún ka sura míì ma yẹn ni pé kò sírun tí ó kì í bí bá ń ka fatia tán tí ò ní ka suratul ikhlas àwọn tí wọ́n jọ wá ń bẹ papọ̀ tí wọ́n ń kírun lẹ́yìn wọn ni à wá ń bí ó jẹ́ pé Suratul Ikhlas nìkan kulu Allahu nìkan ńlọkọ̀sá máa ń kà innaka taftatihu bi hadhihi sura thumma la tara annaha tujzi'uka ó lè sí kọ́ ọ mọ́ka sura yìí ọ̀ kọ́ ka ó tún á pé òótọ́ ó ti sẹ́ wàá ka sura míì arákùnrin wa sọ fún wa pé ẹ wá o wọ́n wá sọ fún mi pé ìmọ̀ kọ́ máa kà lónìí kan ṣoṣo tàbí kó o filẹ̀ kọ́ ka sura míì ó wá ń sọ fún wa pé má ànàbì tàríkì à súrà tẹ́rí tí mò ń kàn èmi ò lè ṣe kí n má kà ó ẹ fẹ́ ẹ kọ bí n ṣe máa kà á fún yín nù. in ahbabtum an aumakum tẹ́pẹ́ bá fẹ́ kí n máa sì síwájú yín lọ níbi ìrún táǹkì mo ṣe ń ṣeun ẹ̀yà àgbà mi bẹ́ẹ̀ bí n ṣe máa kà á nù bí bẹ́ẹ̀ bá kọ́ ẹ̀yà awẹ́lòmíì tí ó máa ṣíwájú yín kírun. ń wá ṣe sùúrù títí a fi pàdé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ńgbà pàdé ànábì wọ́n lè òjíṣẹ́ lọ́wọ́ ba lágbájá ọmọ lágbájá bí màá ṣe ń kírun fa bí ṣe ń kírun bí ṣe ń kírun ni ànábì wa ránṣẹ́ sí i ànábì wa sọ fún pé ya fulan ìrẹ́ lágbájá máa yà mìnàrúnka àǹtàfàlà máa yà mọ̀rùbí àṣàbùkà ìyànjú táwọn èèyàn rẹ tí a ń gbà ọ́ kílétọ̀ tẹ́lẹ̀ wọ́n ní kó fi súra ńlẹ̀ bí màá kọ́ ọ̀ka lónìí ká tàbí kọ́ ọ̀ka súra míì tàbí kọ́ ọ̀ka sùmọ́tọ́ wàá kà tó tó ka súra míì kílódé tí mọ̀ ọ́ ṣe bẹ́ẹ̀ kírétò jẹ́ ọgbọ́rọ̀ sáwọn èèyàn rẹ lẹ́nu. wà má hamala kan ala luzumi hadhihi sura àti pé kí ni tọ́fà tó fi jẹ́ pé sura yìí nìkan ńlọsáwà dúnnímá tó sáǹkà ní gbogbo ìgbà ní gbogbo àsìkò lórí irun ọwọ́ ń dà níbi lóhùn pé eré òjíṣẹ́ náà bá a suratul ikhlas ni inni uhibbuha a mo fẹ́ràn sura yìí mo fẹ́ràn rẹ̀ pọ̀ ànábì wa sọ fún pé ahabbakallahu ọlọ́run yóò nífẹ̀ẹ́ ìwọ náà torí ìfẹ́ èyí tó ní sí súra yìí yẹnni pé hubbuka iyyaha adkhalaka aljanna ìfẹ́ tó ní sí súra yìí yóò gbé ọ wọ àlùjánnà onídẹ̀ra yẹnni pé àwọn ọkọ Ọlọ́run ọba yìí á nífẹ̀ẹ́ sí a gbọ́dọ̀ takò ó kọ́ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí ó sì sọ́ra rẹ̀ ẹ̀dá kankan kò gbọ́dọ̀ sọ bó tilẹ̀ pé lọ́dọ̀ wa ń bí oríṣiríṣi ó ńlá máa ń fún Ọlọ́run ọba ní pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ eléwì àwọn akéwì àbáwọn tí wọ́n jẹ́ olórin kíkọ so àwọn àròyìn oríṣiríṣi wọ́n kàn ró wọ́n gbé fún ọlọ́run ọba ẹ dákun ẹ jẹ́ ká jìnà sí i ọlọ́run ti láwọn ọkọ lẹ́yìn tó ti pé ọ̀sọ́ra rẹ̀ kò lẹ́tọ̀ fún ẹ̀dá kankan láti wá jókòó kó wá wò sàkún pé ó kọ báyìí ẹ̀ kọ́ lọ́wọ́ bá tún máa jẹ ẹlòmíì bí àwàdà yóò sì máa pẹ́ lọ́wọ́ bá ní ọba àmàlà yẹn ni pé tíyàn bá ti mọ èèyàn ọ̀la ọlọ́run ọ̀sọ́ báwọn kò sọ́ra rẹ̀ nírú ọkọ̀ báwọn alágbárí iná má pẹ̀lú àwọn bẹ́ẹ̀ mọ́ kó lè dùn mọ́nú kí wọ́n ó pe òbí rẹ̀ lálágbárí iná inú rẹ̀ ò ní dùn sí i bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba subhanahu wa ta'ala má pẹ̀lú ọkọ̀ tí ò sọ́ra rẹ̀ ẹlòmíràn sọ pé tọ̀ ẹ̀ńtọ́lá ìròyìn tí ò sí fọ́lọ́run ọba ọlọ́run ti kọ́ lẹ̀ ẹyọ kan péré ẹni ọlọ́run bá ńlọ́ṣẹ́kù kí làwọn ìyàwó ọ̀hún ẹ máa wo ọ̀rọ̀ burúkú lẹ́nu lẹ́yìn lámìyàlédè wà lámìyàládè wà lámìyàkùnláwò kófùwàn ahad ní ààyè mi ọlọ́run ló wọ̀ níyàwó bó ló wọ́n ṣe bímọ ẹ wá ń ṣe àfi tìyàwó sọ́dọ̀ ọlọ́run bá wọn ní ẹ ìyàwó mẹ́ta lọ́lọ́run bá ní ìka ń bẹ̀ ó ní àṣejù ìka nù wọn àtúnrí wọn ní ẹ àmọ́ ń ṣe ládùúgbò àpẹtọ̀ ọlọ́run mọ́kọ àtúnrí wa o wọ́n sọ pé ìyàwó ọlọ́run ọba wọ́n nílé lẹ́yìn àṣejù wọ́n ọlọ́run ọba kò fẹ́ àṣejù kájẹ kàjẹ báwọn ẹ̀dákun ẹ̀jẹ̀ ká jìnà sí ó kọ́ tọ́lọ́run ọba bá sọra rẹ̀ nìkan ni ẹ̀jẹ̀ àsọ ọlọ́run ò bí ma mọ́ sàfitì ọma sọ́dọ̀ ọlọ́run ọba ma oríṣiríṣi àyà lọ́lọ́run ọba ti sọ yanya pé ẹ̀ ń bá ṣe àfitì sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run nírọ̀ ẹni bẹ́ẹ̀ kò gbọ́ ọlọ́run ọba gbọ́ yẹn ni pé àwọn tí wọ́n máa ń pè ànábì Ìsá Jésù tí wọ́n máa ń pè é ní ọlọ́run tàbí lọ́mọ ọlọ́run àṣejù lélẹ́yìí o eléyìí ọ̀tọ̀ náà o gbogbo àwọn ànábì ọlọ́run pátá kò sẹ́ni tó pera rẹ̀ lọ́lọ́run nínú wọn kódà ata jésù ànábì Ìsá aleyhi salatu wa salam tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà nígbà tó lọ́wọ́ bá tọ́ bá ké sí pé ìrẹ́ jésù tí wọ́n lóní káwọn èèyàn máa pè wọ́n àtìyá rẹ̀ lọ́lọ́run oníkà máa sìn wọ́ ká máa sìn mí ọlọ́run bá ànábì Ìsá jésù yóò máa sọ fọ́nà wá pé ah subhanallah mímọ́ ni fún rẹ̀ ọlọ́run bá n ò wí nǹkan kan fún wọn tayọ ń tó ní kí n wí n ó sì wá ní ká máa pè mí lọ́lọ́run tó jẹ́ pé lọ́lọ́run ọba ni ọlọ́run bí n bá wí ìrẹ́lọ́run ọba ó kú mà torí pé n ti bẹ́ẹ̀ nù ọkàn mi ìrẹ́lọ́run ọba mà á ṣùgbọ́n n ti bẹ́ẹ̀ nù ọkàn àrí ọlọ́run ọba èmi ọ̀mà ọba wo fìyà jẹ wọn ọba sì wọ kó o fi orí ẹ̀ṣẹ̀ kó o fi jì wọn níta fẹ́ fàyọ nínú atótó ni ni wípé èèwọ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kọ́ tọ́lọ́run ẹ̀dá kankan kò gbọ́dọ̀ sọ ìròyìn tọ́lọ́run bá tí ò fi ròyìn ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run bí èèyàn bá fi ròyìn ọlọ́run ọba tààlà àbùkù olóròǹbó ńlẹ̀yìn ọkàn níbi eléyìí o ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ asòwe àgbẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ asòmọ́wọ́ lábala àwọn asmaullah ìyẹn àwọn okọ tó dáa èyí tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi ròyìn ara rẹ̀ kìbá dáa púpọ̀ tába tiẹ̀ lè mọ ìtumọ̀ àwọn okọ èyí tá a rí nínú hadith yìí tí a sọ pé inna lillah dájúdájú ó ń bẹ fún ọlọ́run àwọn okọ tó tó ọgọ́rùn-ún ọ̀dẹ́yọkan ó ń bẹ fún ọlọ́run ọba subhanahu wa kí wàá ní àwọn orúkọ náà kí sì ní ìtumọ̀ rẹ̀ ìkíní huwa allah ni alam aladaati almabud al ọ ń tọ́ka sí ọlọ́run ọba ni ọba tó ṣe pé ó nìkan ńlá máa sìn ìtumọ̀ rẹ̀ ni pé máa ń la olè olóhìyà ọba tó ṣe pé ó nìkan lónìí kí gbogbo ẹ̀dá ká máa jọ́sìn fún ká máa sìn lónìí ká sọ láì ní mọ́rọ̀gún ma níbi ìjọsìn ìtumọ̀ Allahu nu ó kọ ẹlẹ́ẹ̀kejì ní ọkọ̀ ọlọ́run ọba ó ní arahman arahman yìí sígàtún mubalagatun mina rahma ẹ̀yẹn ni pé lọ́dọ̀ àwọn oní èdè wọ́n máa pẹ́ kínní kan láwọn gbólóhùn tàbí òṣùwọ̀n èyí tó ṣe pé ó dògóńgó jùlọ àtìtúmọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba ọba aláàánú ni ọba oníkẹni tó ṣe pé ìkẹ́ rẹ̀ ọgbà ààyè pọ̀ débi pé mùmìnì yóò rí inú ìkẹ́ ọlọ́run láyé ń bí bẹ́ẹ̀ náà ni kẹfìrí onóòtún rí ìkẹ́ ọlọ́run ọba láyé ń bí ìtumọ̀ arahmanu yẹn pé ọba tó ṣe pé àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ ọgbà ààyè bí ó sì kẹ́ mùmíní bẹ́ẹ̀ ni ó sì kẹ́ kèfèrí nínú hadith ẹ má jà gbàgbé òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé bílẹ̀ ayé yìí tó bá tẹ ìwọ̀n tó tẹ òṣùwọ̀n tí òṣùwọ̀n tó wá ṣe déédéé ìyẹ́ ẹ̀fán ni tápẹ́lẹ́ ayé bá tóbi ó bá bàrà bá níwájú Ọlọ́run kèfèrí ìbá tí rómi bù mú nílẹ̀ ayé yìí bó ṣe gé omi kan kèfèrí ìbá tí rè mùsùlùmọ́lẹ̀ ayé yìí kò nítumọ̀ kankan níwájú Ọlọ́run níta fífà ni wípé lára ó kọ Ọlọ́run ó ní arahman rahman ńlọ́wà ìtumọ̀ rẹ̀ ni pé ọba tó sì pé ìkẹ́ àti àánú rẹ̀ ọgbáàyè ọ̀fẹ́ ẹ̀ pọ̀ kódà kẹfẹ́rí gan tún rí nínú kẹrẹ̀ láyé ń bí kódà ìgbà míì bẹ́ẹ̀ tó ṣe pé kẹfẹ́rí yóò ti rọ́nà àbáyọ tí yóò ti lọ yóò ti kọ́lé yóò ti gun mọ́tò yóò ti ṣe dáadáa táwọn èèyàn rò pé ń lórí rẹ̀ táyé kí mùsùlùmí kó tó wá sẹ̀ máa rí tẹ́ńtẹ́ńtẹ́ níbẹ̀ lára náà ọba ó ní arrohim ńlọ́wà rohim mushtakumina rahma wọ́n fà á jáde láti bi arahma ìkẹ́ wakila khasum bil mu'minin arahim tiẹ̀ òun nìkan tó ṣe pé ọlọ́run bá yóò dáfi kẹ́ àwọn tí a jẹ́ onígbàgbọ́ òdodo tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alukiyama nínú suratul ahzab wakana bil mu'minina rahima ọlọ́run ọba ọba oníkẹ́ ńlọ́jẹ́ o fáwọn tí a bá jẹ́ onígbàgbọ́ òdodo yẹn pé arahman ìkẹ́hùn ọ̀kárí láyé ń bí bí ó sì kẹ́ kèfèrí ni ó sì kẹ́ mùmínì ṣùgbọ́n àròhìm ọwọ́ àwọn tí wọ́n bá gbàgbọ́ tí wọ́n ṣèfẹ́ inú rẹ̀ tí wọ́n tẹ̀ rẹ̀ tí wọ́n bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn ni ó dá ṣàkẹ́ tó bá jẹ́ ògbìn àdìkẹ́ àmọ́ làwọn bá ń lẹ̀ yorùbá ní ẹ̀fọ́ sọ pé arahman ọba àjọkẹ́ ayé arahim ọba àṣàkẹ́ ọ̀run ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tí wọ́n bá ṣèfẹ́ inú rẹ̀ tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo lọ́rọ̀ ní ọ̀ra sà ọ̀ra dá wọn kẹ́ tó bá ti jẹ́ ògbìn àdìkẹ́ kọ́lọ́n kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa lọ́kan nínú wọn. lára orúkọ ọlọ́run ọba ìkẹ́ni ń bẹ ní alimaliku yẹn ni pé alimutasọ́rìfù fi mọ́lìkì yìí kẹfà yàṣà ọba tó ṣe pé bó ṣe wù ú oníṣe ń ṣe nínú ọlá ńlá rẹ̀ ọ̀ṣẹ̀ tó bá wù ú ní máa fi ẹ̀dá ní máa fi gún. alikodus lára ìròyìn ọlọ́run ìròyìn karùn-ún yẹn ni pé alimunazawo anilẹ̀rùn yóò bì wọn nàkọ́ yìí sí ọba tó ṣe pé ọmọ tàbáwọn ìròyìn tó ṣe pé àléébù ńbẹ́ńbẹ́ yẹn ni pé ìròyìn tó pé tó pé tọ́lọ́wọ́n ọba ò ní í ṣe alikodos ọba tó ṣe pé ọmọ ọba tá a fọ̀ mọ́ kúrò níbi àwọn ìròyìn tó ṣe pé àléébù ńbẹ́ńbẹ́ ṣùgbọ́n àwọn ìròyìn tó ṣe pé òlàlébù ńlá fi ròyìn ọlọ́run ọba àwọn ìròyìn tó ṣe pé kò pé tábùkù ńbẹ́ńbẹ́ àìfi ròyìn ọlọ́run ọba torí pé aman lẹ́kọ̀ọ́lìkì lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá ẹni pé àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ ẹ̀dá ọlọ́run ọba ọlọ́run fìyàn lẹ́mìí balẹ̀ nípa pé ìparun kò lè jẹ́ tiwọn láyé ń bí àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà kò ní í pa wọ́n run ìtumọ̀ àsálàmù nu ọba tí ó fà wọn múmìnì lọ́kàn balẹ̀ pé ẹ̀ lè parun nínú àwọn okọ̀ ọlọ́run ọba láti rí àlìmọ́mínà yẹn ni pé alẹ́dẹ̀ wasadakọ ibada olùmọ̀mìnín ọba tó ṣe pé ọgbà ẹ̀mí ara rẹ̀ gbọ́ lódodo bákan náà àwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo ọlọ́run ọba ó tún gbà wọ́n gbọ́ alimuhaiminu yẹn ni pé alimusaitiru ọba tó ṣe pé ó gàba lórí gbogbo ẹ̀dá ètò dá alaziz lára ó kọ́ ọlọ́run ọba nù ó kọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án nù yẹn ni pé wàlẹ́dì lámàfíìlà láhù ọba tó ṣe pé kò sí àfijọ́ kò sí fún ọba alágbára tòótọ́ alijabar yẹn ni pé almunafido lé awamiri ọba tó ti pé àwọn tó bá pa láṣẹ ọlọ́nìkàpá ni lórí àti sàmúlò rẹ̀ àwọn kan ti sọ pé tùmọ̀ rẹ̀ ni pé ó wà lẹ́dí látàná lòhùlẹ̀ àìdí ńlọba tó ṣe pé ọwọ́ kankan ò lè tóbi tọ́ wà wọ́n ní lọ́lọ́wọ́ bá ó ní ìtumọ̀ alijabar alimutakabiru yẹn ni pé alimutaali alasifati lakọliki. Al ọba tó ṣe pé ọ̀gá ju gbogbo ìròyìn pátá tí ń bẹ fáwọn ẹ̀dá ọba tó ṣe pé ọ̀gá jù lọ ó ní alimutakabir alikọ́ọ̀lẹ́kù yẹn ni pé ọba adẹ́dá alimubudirun alimọ̀tẹ́rìrun lẹ́lẹ́kọ́ọ̀lẹ́kì ọba tó ṣe pé kò òun dídá kò wo dídá ẹnìkan kó tó di pé wàá dá ẹ̀dá rẹ̀ nínú àwọn okọ̀ ọlọ́run ìkẹtàlá ń bẹ ní alibariu yẹn ni pé alimojidu lè máa kọ̀ dára òhù bí kò dára tì í ọba tó ṣe pé àwọn ẹ̀dá tó ṣe pé ọlọ́run bá ti kádàrá rẹ̀ tó ti pè búbú rẹ̀ ọlọ́run báyìí ọba ní ọ̀wà mú àwọn ẹ̀dá òun yóò mú a máa yóò mú a máa pẹ̀lú agbára rẹ̀ nínú àwọn ọkọ̀ ọlọ́run ọba ni alimusawiru wa yẹni pé alẹ́bi àtọ̀ kúlàmù òjòdì sọ̀rọ̀ ta ó àlà ikọ̀ ta bíi ọba tó ṣe pé ó fún ẹnì kọ̀ọ̀kan ní gbogbo ẹ̀dá tí ń bẹ ó fún ní àwòrán tiẹ̀ léyìí tó ṣe wípé ó ṣe wẹ́kú pẹ̀lú rẹ̀ àwọ̀ tọ́ba mu tọ́ba kó wá mu ọlọ́run ọba ó pèsè rẹ̀ fún kó wá nínú àwọn ìròyìn ọlọ́run ó ní alugofar ńlọ́wà sọ́ọ́mà rẹ̀ tó pè ní abdulgofar tí a ń bá pè ní kàfárì aláìmoore níjẹ́ kàfárì o ọ̀tá ọlọ́run ẹni tí ọmọ ọlọ́run tí èsì ọlọ́run tí ọ̀gbọ́ ló ń gbọ́ níjẹ́ kàfárì o abdulgofari ní kójú kọ́ màrí ọmọ jẹ́ yẹn pé kẹfẹ́rẹ́ magufẹ́rọ̀tì ọba tó ṣe pé ọ̀pọ̀ láforíjìn fẹ́ dá yẹn ni pé sétúrọ́tù àdùnnà ọba tí máa ń bo ẹ̀dá láṣìírí bí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ni kò ní í ṣe àfihàn pé ẹrú yìí ti ṣẹ̀mí kọ́ wá tu láṣìírí yẹn ni pé ọba tó ṣe pé àforíjìn rẹ̀ tó pọ̀ wọ́n má wọ̀ràn kò bá ti ya bákan náà àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ kéyìn ìyàjìyà tó yẹ kéyìn ò rí látàrí ẹ̀ṣẹ̀ kan abómi tíyàn dá ọlọ́run á parẹ́ ìtumọ̀ algọfárinu ọba tó ṣe pé ọ̀pọ̀ ní àforíjìn fẹ́ dà alikọhar yẹni pé aligọ́ọ̀lìbò lèjẹ̀mí ọ̀kọ̀lìkì ọba tó borí gbogbo ẹ̀dá rẹ̀ pátátọ́dá lára ó kọ́ náà ọba ni aliwahab ńlọ́wà yẹni pé kẹfìrù nàámi ọba tó ṣe pé ìdẹ̀ra rẹ̀ ó pọ̀ pọ̀ jù yẹni pé ìdẹ̀ra rẹ̀ yìí ìkẹ́ rẹ̀ yìí dáìmùlà àtọ́ya wàlmánì wọ́n ti pé gbogbo gbà òní ń ṣe dáadáa fẹ́ dáa rẹ̀ ni máa ń fún wọn ní nǹkan látàrí pé ọlọ́pọ̀lọpọ̀ rẹ ọlọ́pọ̀lọpọ̀ àánú lọ́lọ́wọ́n ọba òní ọjẹ́ arozak lárúkọ náà ọba òní àtúndínlẹ́yìn náà yẹn ni pé khaliqul asbabi wa khaliqu asbabiya yẹn ni pé arozak ọba tí máa ń pèsè fẹ́dà yẹn ni pé ọ̀dà okùnfà tí ó bí ìpèsè òun náà ló dá àwọn àwọn àwọn okùnfà ìpèsè náà yẹn ni pé ọba tí máa ń pèsè fẹ́dà rẹ̀ lọ́lọ́wọ́n ọba ìní ṣe lárúkọ náà bá ní alifatahu yẹn ni pé alẹ́dì yaftahu almutagolik aláìbáde min omorihim dinan wa dunya ọba tó ṣe pé àwọn ilẹ̀kùn oore èyí tó ti tì máwọn ẹrú sin rẹ̀ yálà ní tó ti tì nílẹ̀kùn nínú àwọn àlámàrí táyé ni àbí tọ̀run ọlọ́run nìkan lọ́ba tó ṣe pé máa ṣí ilẹ̀ ìtumọ̀ àlìfàtà ònu ẹni pé ọba tó ṣe pé ẹni tí wọ́n tilẹ̀kùn mọ́ ẹni táwọn yẹn ti ẹni kò ní ẹni tí wọ́n fẹ́ tilẹ̀kùn mọ́ tí wọ́n fẹ́ dè lọ́nà ọlọ́run bá subhanahu wa ta'ala a sì ṣílẹ̀kùn rẹ̀ fún onítọ̀hún yálà oore tayé ni tàbí ti ọjọ́ ọ̀gbìndà àdìkíyàmà tinú ayé tinú sẹ̀mí tàbí tinú ẹ̀sìn yẹn ni pé alifatahu alẹ́dẹ̀ yaftahu ọba tí máa ń ṣe almutagalik ntí a ti ti pa mọ́ ẹrú lálàámàrí tayé ni àbí ti ọ̀run ọlọ́run lọ́ba tí máa ń ṣe asíni níyè ajẹ́ká gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ajẹ́ ọgbọ́ yéé lẹ́rù kọ́ náà bá nù. alẹ́ alim yẹn ni ọba tó nímà ọwọ́ á wá lórí òṣùwọ̀n mùbálágà yẹn ni pé ọba ìmọ̀ tó ọba tó ma ìmọ̀ ma gbogbo ma gbogbo nǹkan lọ́lọ́run ọba ò ní ṣe lẹ́rù kọ́ ọba a máa kó pọ̀ ní àyíyá lọ́tọ̀ọ̀tọ̀ alikọ́bidul baasitu yẹni pé yẹnni pé ọlọ́run ọba ọba tó ṣe pé ẹ máa ń ṣe ìgbàláàyè àrísìkì fẹ́dà oníṣe pẹ̀lú ọrẹ rẹ̀ àti ìkẹ́ rẹ̀ tó bá tún wù ú nígbà míì wọ̀yà kò tó ròhò bí hekimati ara gbinwo ara ṣe àrísìkì ní máa ń bẹ fún àwọn ẹ̀ka apá kan náà àwọn ẹ̀dá rẹ̀ torí ti torí àṣírí kan ti ń bẹ ń tí ó hàn sí èmi àti ẹ̀yin lárúkọ náà ọba ni pé alakọ́fídò arọ́fíìrùn ọba tí máa ń rẹ nílẹ̀ tí ìsún máa ń gbé ní ga lọ́lọ́run ọba òní ṣe yẹn ni wípé ẹni tó bá wù yóò rẹ̀ ńlẹ̀ ẹni tó bá sì wù ọlọ́run ọba ọlọ́run ọba sì gbé ga pẹ̀lú wípé yóò ṣe ìkẹ́ àtìdẹ̀ra rẹ̀ yóò ṣe fún un ẹni ọlọ́run bá rẹ̀ ńlẹ̀ ọlọ́run á sì máa rẹ̀ ńlẹ̀ látàrí àwọn ẹ̀ṣẹ̀ kan èyí tó dá tọ́lọ́run ọba tí ó fi wá fi rírẹ̀ ńlẹ́hun tí ó fi gba gbẹ̀san ẹ̀ṣẹ̀ tó dá tí ó fi gbẹ̀san rẹ̀ lára rẹ̀ lárúkọ ọlọ́run ọba ni alimuizu alimọ̀délò alimọ̀ẹ́zù yẹn ni wípé ọba tó ṣe wípé ọba tí máa ń gbé ní ga tí máa ń fúnni lágbára ọba tó ṣe pé ètò máa ń yẹpẹrẹ ẹ̀dá àwọn àròyìn méjèèjì yìí méjèèjì náà lọ́wọ́n ọba òní ń jẹ́ ìyẹn ni pé ẹ̀ ń bá wo ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n atálọ́rẹ agbéga afúnníyì àfúnlápọ̀nlé tó bá tún wò ó aṣẹlòmíì lẹ́ni yẹpẹrẹ lẹ́ni ẹ̀ ọlọ́wọ́n o má ṣe nìkan kan lẹ́ni yẹpẹrẹ o mọ̀sí alẹ́ ní ẹ̀ o lára orúkọ ọlọ́run ọba ní àsẹ̀míọ̀n ńlọ́wà àsẹ̀míọ̀n ni wípé ọba tó ṣe wípé yóò dìre kù kó làmàsímọ́ gbogbo táwọn èèyàn ti ń sọ pátápátá gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba ò ní ń gbọ́ lára orúkọ ọlọ́run ọba albasiru almudiriko likuli mubsorin gbogbo táwọn rí pátápátá gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀ tó ètàrí ọlọ́run ọba subhanahu wa ta'ala ojú ẹ̀ tuntun bẹ́ẹ̀ náà ní sẹ́míyàn gbogbo ń táwọ̀ gbọ́ pátápátá àti ń tà ń gbọ́ gbogbo ẹ̀ lọ́wọ́ bá ń gbọ́ ìyọ̀n tá à ń rí ètàrí gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ bá ń rí ọba tí ń rí gbogbo nǹkan tán pọ̀ lọ́wọ́ bá ṣe àsẹ̀míyàn ọba tí ń gbọ́ gbogbo nǹkan láì gbọ́ sẹ́kù lọ́wọ́ ọba ọ̀jọ̀gbọ́n kò sẹ́ni ẹ̀ka tó lè takò kò sẹ́ni tó lè kọ́ kódà wàlá muhakiba lè hukmi tọ́lọ̀ ń bá dájọ́ kò sẹ́ni tí ó tún dá bí a wọ́n dá eléyìí kọ́ da ẹja máa lọ sí àpìlì àwọn òtún dáadáa ní àpìlì ẹ̀ ń sọ ní supreme kì í sí ẹjọ́ tọ́lọ̀ wọn bá bá dá lẹ́nìkan wàá sọ pé ọ̀dáadáa kò sí fọ́lọ́wọn bá. al-adil ọba onídéédé ńlọ́lọ́wọ́n bá ṣe yẹn ni pé al-adil kamilu fi hàn dá láti wọ́n ti pé déédéé rẹ̀ ó pé pérépéré lọ́lọ́wọ́n bá oníṣe alatifu àwa máa ń tu ní pé aláàánú ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ báwọn afa bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ ni pé al-alimu bi khafaya al-umur àwọn àlámàrí tó ṣe pé ọ̀pamọ́ orújú ọba tó nímọ̀ ń paarẹ̀ nípa wíníwíní àlámàrí àti tọ́hàntà àti tó tínrín àti tó ṣe gbangba ọba tó nímọ̀ ń pa gbogbo rẹ̀ yányá lọ́lọ́wọ́n bá ṣe yẹn pé al-latif al-alimu bi khafaya al-umur tó pamọ́ ọba tó nímọ̀ nípa rẹ̀ onílọ́wọ́n ba Al-Latif Al-Halim yẹni pé alladhi la yata'ajjalu bil-'uquba ọba tó ṣe pé máa ń ṣe sùúrù kéékánjú jẹ ẹ̀dá níyà lọ́lọ́wọ́n bá ṣe yàtọ̀ ń bẹ láàrin asọ́bùr àti Halim Al-Azim ọba tó ṣe pé ó tóbi ìyẹn pé jáwáza qadruhu wàjálà anihudodil uquli yẹn ni pé ọba tó ṣe wípé ó tóbi pọ̀ débi wípé ẹnu ọ̀gbàròyìn làákàyè ò gbé làákàyè ò lè sọ nípa bọ́lá ọba bó ṣe tóbi tó làákàyè wa kò lè sọ aligọfur alẹ́dẹ̀ yóò fẹ́rù mí nàlẹ́ magfẹ́rọ ọba tó ṣe pé ìmọ̀ ń forí jin ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ ńlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ò ní í ṣe nínú ìjókòó tí ń bọ̀ làgbára ọlọ́wọ́n ba á gbìyànjú láti tú àwọn ọkọ̀ yòókù kọ́lọ́wọ́n ba kó ṣe nírọ̀rùn ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار